live on Fresh FM. It's a potpourri of politics, governance, music, entertainment, human rights, and a lot more. Let's do it together every Friday at 10 a.m. on Fresh 107.9 FM at Belkuta. Trust me, it's got the master's touch. Don't miss it. Okile falafala. Daga da rediyo. Gbọ́gbọ́n ṣe tó ṣe ti bí ìwúfà. Filẹ̀. Fresh one oh seven point nine FM. Lábẹ́ Olúmọ, ó ṣe dáadáa gan-an. etí ọba nílé etí ọba lóko ẹ ti mọ̀ pé báago mẹ́jọ bá ti lù báyìí ìròyìn wá etí ọba nílé etí ọba lóko òun náà ló máa ń gorí afẹ́fẹ́ lápá ọ̀dọ̀ wa ní àyín fresh one oh seven point nine fm nílùú abẹ́òkúta àmọ̀ tún ti dé. Mm wọ́n ní kago lòun agogo dùgbẹ̀dùgbẹ̀ òun báyìí ní ti akèrègbè ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i torí wípé òní lọ́jọ́ jímọ̀ ọjọ́ ńlá òun ni wọ́n pè é àti ẹ̀wà mọ̀ ètò kékeré <laughs> bàṣà ṣe máa ń gbọ́ nìyẹn jimoh ọjọ́ ńlá <laughs> jimoh olóyin àwọn tó jẹ́ jimoh ń ṣúgà <laughs> ẹ kó jimoh lẹ́ẹ̀kan sí ọ akóọlá jimoh òní. a ohun gbogbo bíi tẹ́tí ń gbọ́ lè ṣe rédíò yìí fresh one oh seven point nine fm nílùú abẹ́òkúta ní gbogbo ibi tí gbogbo ẹ̀ ti ń fresh tí everything ti mọ́ ń dán tí ó kàn mọ́ dùn tí ó mọ́ dán ní gbogbo ara yín ni a kí eh, àwọn náà rí bó ṣe ń dán létí mm, mm. Eh, a ní a mọ rírì yín fòfẹ́ tẹ́ ẹ ní tiwa tẹ́ ẹ̀ ń dúró tiwa ní iléeṣẹ́ rédíò yìí ní gbogbo ìgbà ẹ túbọ̀ máa dúró tiwa o ìròyìn etí ọba ńlé etí ọba lóko ẹ kú kalẹ̀. ọ̀dà ẹ jẹ́ báyìí ká sáré àwọn kókó torí pé a rárá dá dúró rárá àti rárá ni tẹ́dẹ̀ ti mọ̀ wípé kì í jóni lọ́wọ́ kì í jóni lẹ́nu hmm. òkèlè bí iyán ò sí kẹ́ni kankan má fọkàwé yán torí wípé ó yàtọ̀tọ̀ síra wọn gbáà kò jọra àwọn kókó eléyìí tó bá wa wá nínú àwọn ìwé ìròyìn tá a kó wá rẹpẹtẹ lójúmọ́ tòní lórí ètò wa etí ọba nílé. etí ọba lóko. ó yá jẹ́ àwọ àwọn kókó pápápá. ó dá náà kókó ìròyìn àkọ́kọ́ tí ń bẹ lọ́wọ́ mi ló wà nínú ìwé ìròyìn leadership èyí tó jáde láàárọ̀ yìí léyìí tó jẹ́ wípé látàrí ètò ìdìbò abẹ́lé ìyẹn ti ẹgbẹ́ òṣèlú all progressives congress èyí tí wọ́n mọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe tán mọ̀ ni ibẹ̀ ni olórí orílẹ̀-èdè wa nàìjíríà ti ń sọ̀rọ̀ wípé ṣé ká mọ̀ tàn ra wa ṣe rí ìdìbò abẹ́lé eléyìí gan gangan ló jẹ́ èyí tó lágbára jù nínú ìtàn òṣèlú àwarawa lórílẹ̀‐èdè nàìjíríà ẹ gbọ́ láàárọ̀ yìí. ìwé ìròyìn the punch ibẹ̀ lèmi ti mú ìròyìn àkọ́kọ́ eléyìí tí ó bá mi wá lójúmọ́ tòní ààrẹ muhammadu buhari òun ló jẹ́ pé wọ́n ti gbà àlejò ìyẹn tinubu ní aso lẹ́yìn tí tinubu ti di ọmọ òye ẹgbẹ́ òṣèlú apc ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìwé ìròyìn the punch yẹn náà ló mọ̀ kàn lọ́wọ́ mi àmọ́ látàrí ìkọlù èyí tó ṣẹlẹ̀ ní ìlú ọ̀wọ̀ ìyẹn ní ọjọ́ àìkú èyí tó kọjá ní eléyìí mọ̀ dálé lórí níbi tí ìròyìn eléyìí ti ń sọ̀rọ̀ wípé àwọn tí a ti fura sí àti pé tá a mọ̀ pé ó ń bẹ nídìí ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ yìí ìyẹn nínú ìkọlù tí wọ́n ti ṣekú pa àwọn èèyàn àwọn iswap mọ̀ ni wọ́n mọ̀ wà nídìí ẹ̀ ìgbìmọ̀ elétò ààbò tó lágbára jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn wọn sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀. ìwé ìrò ìròyìn The Guardian òun lèmi ti rí àkọlé lóòótọ́ ni àjọ INEC ti sọ fún Tinubu Àtíkù àti àwọn ọmọ oyè míì wípé kí wọ́n fi orúkọ ẹni tí wọ́n jọ díje gẹ́gẹ́ bí igbákejì wọn ránṣẹ́ o kó tó di ọjọ́ kẹtàdínlógún oṣù tá a wà nínú ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ò dá díje ni wọ́n ò dá rọ́ọ̀nù bí àṣà ilé ìbò. <laughs> eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí o lórí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́lé àti yanmọye àyanmọye pàtàkì òun leléyìí àmọ́ àwọn kan mọ̀ ti dìde àwọn ẹgbẹ́ kan ni èyí tó jẹ́ wípé wọ́n ń jẹ́ alátìlẹyìn ìyẹn fún ìpolongo ètò ìdìbò Tinubu àwọn ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọn ní ṣẹ́ẹ́rí gbogbo iṣẹ́ rere èyí tí Buhari ti ṣe é lẹ̀ Tinubu yóò tẹ̀síwájú kódà òun nìkan ló kójú òṣùwọ̀n láti tẹ̀síwájú nínú iṣẹ́ rere èyí tí Buhari ti ṣe lẹ̀ ó wà nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí. ìwé ìròyìn The Punch ibẹ̀ ni mo ti rí eléyìí o yóò kí ni kò ní kí ni yóò kí kú oríire kò ní kí ó ti kí lẹ́yìn ọ̀rẹ́yìn hmm. Ọ̀ṣínbàjò ó ti ránṣẹ́ ìkíni kú oríire sí Tinubu bákan náà ló pè fún ìṣọ̀kan ẹ gbọ́ bó ló ti kí àwọn ohun wo ló fi ránṣẹ́ ẹ gbọ́ lójúmọ́ òní náà ni. eléyìí náà wà wà nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ àyájọ́ ọjọ́ òṣèlú àwarawa lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ ajé èyí tó ń bọ̀ yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi sàmì sí àyájọ́ ọjọ́ òṣèlú àwarawa lórílẹ̀‐èdè wa Nàìjíríà hmm. ìyẹn June twelve. òṣèlú àwara ìjọba àwarawa làámù mẹ́ <laughs> ìjọba ìjọba àwarawa. ìwé ìròyìn listen, hands behind my back, yeah, his knees behind my shoulder. I can't breathe, cause he's choking me. He won't listen. Call the paramedic, calm down, baby, gone. I can't breathe. I can't breathe when you're choking me. How can I breathe when you're choking me? We live in a world where the strong oppresses the weak and the rich oppresses the poor. East paper chasing got us níbẹ̀ bó ló ti ṣẹlẹ̀ gan ẹ ó gbọ́ láàárọ̀ yẹn. ìwé ìròyìn Vanguard òun náà fa àkọlé lẹ́yìn ó fà wá lójúmọ́ tòní ẹ̀ ní kí ló sọ. kí ló sọ. ó ní ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì wọ́n ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni ọgọ́rin ẹtì ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti gbé kalẹ̀ tí yóò máa ṣe ìpolongo ìdìbò eléyìí tó ń bọ̀ nípínlẹ̀ Èkìtì ah, ah, eléyìí mọ̀ lágbára púpọ̀ o ẹtì làwọn ìgbìmọ̀ ọ̀hún ẹ mm. gbọ́ láàárọ̀ òní náà ni. eléyìí náà wà nínú ìwé ìròyìn nation tó jáde láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ìkọlù èyí tó ṣẹlẹ̀ tí wọ́n ti kọlu àwọn èèyàn ní ìlú ọ̀wọ̀ ìyẹn ní ọjọ́ àìkú tó kọjá yìí náà ni ibẹ̀ ni akíntóye ti sọ̀rọ̀ wípé ṣé rí àwa ìran yorùbá a kì í ṣẹni tẹ́nìkan lè dédé dúkùkù lajà mọ́ àbí tí wọ́n lè pa lẹ́nu mọ́ wọn ò lè borí wa sẹ́ẹ̀ ó wà nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí. ìwé ìròyìn nigeria tribune òun ló rí àwọn afẹ́nifẹ́re táwọn náà lọ ṣe ẹlẹ́ńbẹ̀ wọn àti ìrìn àjò sí gómìnà akérèdọ́lù lórí ìṣ ìṣẹ̀lẹ̀ tí ọ̀wọ̀ wọ́n ní àìsínbẹ̀ láì dá sí àwọn afẹ́nifẹ́re wọ́n mórí lé ìlú ọ̀wọ̀ ẹ gbọ́ láàárọ̀ òní náà ni lórí ìròyìn wa. Nigerian Tribune yẹn náà ló wà lọ́wọ́ tèmi náà ń bí níbi tó ti ń sọ wípé ẹni tó jẹ́ olórí elétò ààbò fún olóògbé ìyẹn ìyẹn tó ti jẹ́ olórí tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn lábẹ́ ìṣèjọba ológun ìyẹn àbáṣà ẹni tó jẹ́ olórí elétò ààbò rẹ̀ nígbà kan rí nígbà náà òun mọ̀ ló mọ̀ ti jáwé olúborí gẹ́gẹ́ bí ọmọ òye lábẹ́ ẹgbẹ́ òṣèlú action alliance láti díje sípò aláṣẹ orílẹ̀‐èdè wa nàìjíríà lọ́dún 2023 ẹ ó gbọ́. lójú òpó ìròyìn ti platform times ibẹ̀ ni mo ti rí àkọlé lóyè gàdàgbà gàdàgbà ni àjọ efcc ọwọ́ ṣìkún wọn ti bá àwọn ọmọ yahoo yahoo hmm. àwọn ọmọ àwọn ọmọ lọ́wọ́ ọdán ẹlòmíì ó pè wọ́n nílùú ìkòròdú ni o wọ́n ní ogóje one forty òun ni gbogbo wọn iṣẹ́ ni wọ́n kó wọn tí wọ́n dì wọ́n bí ẹ̀ di iṣu ni wọ́n ṣe kó àwọn ọmọ yahoo yahoo ẹ gbọ́ bí gbogbo ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ nínú ìròyìn wa lójúmọ́ òní náà ni. Peter Obi lọmọ oyè ti wá o nínú mhm. ẹgbẹ́ òṣèlú mhm. Labour Party ìròyìn eléyìí wà nínú ìgbéròyìn Nigerian Tribune níbi tí ẹgbẹ́ Labour ti ń pariwo Labour o pátì o àmọ́ ta obi lọ́mọ yìí wá mm. ẹ ó gbọ́ láàárọ̀ yìí. <laughs> nínú ìwé ìròyìn Nigeria Tribune náà ni mo tún ti rí eléyìí tó sọ pé ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Goodluck Jonathan òun náà ti ránṣẹ́ ìkíni kú oríire o sí Àtíkù Tinubu Obi àti àwọn ọmọoyè míì tí wọn ó máa dupò ààrẹ lọ́dún 2023 ó lẹ́ẹ̀kú oríire o ó ló ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí tí wọ́n kí mi kú oríire ẹ gbọ́ láàárọ̀ òní náà ni kò ní í dọ̀la. ẹ fúnra o ẹ fúnra o ẹ nítorí àwọn ojú òpó <laughs> èyí tó jẹ́ ti màdàrú kódà tó jẹ́ ti àwọn ọ̀gbágbá ni o àwọn àjọ wáyẹ̀kì àjọ tí ń rí sí ìdánwò àwọn tó ń kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ girama ìyẹn ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ áfíríkà ìyẹn wáyẹ̀k ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà ẹ ṣọ́ra yín o kódà ẹ fúnra nítorí pé wọ́n ti gbé ojú ojú òpó ayélujára kan kalẹ̀ tó jẹ́ wípé ayédèrú ni kì í ṣe látọ̀wọ́ ọ̀dọ̀ tiwa ó wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ yìí ìwé ìròyìn The Sun eléyìí tó jáde lójúmọ́ tòní òun ló mọ̀ torin alálàájì bẹ́nu uh-uh. ń pè ní jọ́níjọ́ la ó uh-huh. máa lọ àràfà la lọ bọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta ó lé ní ogójì forty three thousand àwọn mùsùlùmí àwọn ni yóò mọ̀ ṣe hajj ti ọdún yìí lọ sí orílẹ̀-èdè Saudi Arabia ẹ gbọ́ ìròyìn ọ̀hún jáde á kà á lójúmọ́ tòní náà ni. eléyìí lèmi ò fi káàdì kókó ńlẹ̀ lọ́dọ̀ tèmi tó wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ìyẹn náà látàrí ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni Tinubu mà ti kẹ́dùn pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers látàrí ikú ẹnìkan èyí tó wáyé nínú ìjàmbá ọkọ̀ ìyẹn lẹ́yìn tí àwọn ikọ̀ olùdìbò delegate tí wọ́n kúrò l'Àbújá tí wọ́n ń padà síbi tí wọ́n ti wá ẹnìkan gbẹ̀mí mì ló bá ránṣẹ́ ìbánikẹ́dùn sí wọn ó wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ìwé ìròyìn Daily Independent ni mo ti rí àkọlé eléyìí náà gàdàgbà gàdàgbà ni ló sọ pé Malik Ado òun náà ti di ọmọ oyè báyìí nínú ẹgbẹ́ òṣèlú YPP òun ni ó máa du ipò ààrẹ o nínú ẹgbẹ́ òṣèlú náà nínú ìdìbò 2023 Daily Independent òun ló mú ìròyìn yẹn òun ló mú wá lójúmọ́ tòní ẹ wò ó a ò ní torí ìtọ́wò káwá fi lá gbogbo ọbẹ̀ tán ẹ̀yin náà mọ̀ pé ẹni tá à ń gbé àwòbọ̀ wá kò gbọ́dọ̀ garùn ẹ̀kúnrẹ́rẹ́ ó ń bọ̀ láìpẹ́ láì jìnnà eh, mọ́kò a máa lápẹ̀rẹ̀ yóò sì mọ́ lápèjúwe hmm. àárín ni àbẹ̀rẹ̀ àárín ni àbẹ̀rẹ̀ akínyẹmí ọlátóyè aláwìyé federation ìṣọ̀lá oníròyìn ló ń kí pẹ́ kó ojúmọ́ àwọn kẹjà farabalẹ̀ fún ìròyìn wa etí ọba nílé etí ọba lóko lójúmọ́ tòní. kíkẹ́ lọmọ ògún ṣínà ọba bélò ọkọ tèmi ò tó rira òun lẹ́yìn tèmi ń pè mí ẹ nǹkan fìdílé àbẹ̀kẹ́ fìdílé nǹkan ká tó gbọ́ láàárọ̀ yìí ẹ kalẹ̀ ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ revolution plus property pé ọdún mẹ́jọ ire tuntun ti dé o. má dáwọ́ ìwọ̀n ẹni pé revolution plus. ó oh, yes. ọdún kẹjọ rèé tí revolution plus property ti sọ àwọn èèyàn tó tó ẹgbẹ̀rún mẹ́sàn-án ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nine thousand five hundred di onílẹ̀dọ̀nílẹ̀ ní àwọn ilẹ̀ wọn tó wà ní àwọn ibùdó tó tó nǹkan bíi mẹ́tàlélógójì forty three housing estate lẹ́kọ̀ọ́ ìbàdàn ṣìmáwá abẹ́òkúta àbújá. Abuja àti Port Harcourt láìpẹ́ lájìnà Revolution Plus Property yóò dé ságbègbè tiẹ̀ náà fún ti ayẹyẹ ọdún kẹjọ yìí eight percent discount lórí gbogbo lẹ́wọ̀n tó o bá ti rà so wa rìpọ́tù ti zẹ̀ Revolution Plus Property máa mọ̀ bó káàdì eléyìí ni mo wàá sọ ìgbàlá rẹ dọ̀la o pé àwọn nọ́mbà yìí oh one two five five seven three eight six tàbí kó o oh eight one one two eight three five fún mẹ́rin oh eight one one two eight six five fún mẹ́rin tàbí ẹ̀kan sí www.revolutionplusproperty.com revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. sí ọba lóko. ó yẹ àyà ti bẹ́ sílẹ̀ ó bẹ́ síṣẹ́ lọ́dọ̀ tí a ní àyín bó bá jẹ́ àwọn ìhà ibìkan ni wọ́n kò bẹ́ ṣeré ó hmm. bẹ́ síṣẹ́ ni òun lọ́dọ̀ tí a ní àyín ẹ jẹ́ máa mú àwọn ìròyìn yẹn lẹ́yọ kankan ìjì torí àròjọ mùsùlùkùn ìròyìn àkọ́kọ́ tí wọ́n fi ṣíde ló wà nínú ìwé ìròyìn leadership èyí tó jáde láàárọ̀ yìí níbi tí olórí orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn muhammadu buhari túmọ̀ ti ṣàpèjúwe ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tí wọ́n ẹ̀ṣẹ̀ parí gẹ́gẹ́ bí èyí tó lágbára jù bẹ́ẹ̀ náà òun náà ló lálàáfíà jù ìyẹn nínú ìtàn òṣèlú ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n mọ̀ fi léde ìyẹn tó sì jẹ́ wípé wọ́n fi ìwé ránṣẹ́ sí gómìnà abubakar bagudu ìyẹn ti ìpínlẹ̀ kogi tó jẹ́ wípé òun ni alága àwọn gómìnà onítẹ̀síwájú progressive governor forum tó sì jẹ́ wípé ibẹ̀ gangan ni ẹni tó jẹ́ agbẹnusọ fún aláṣẹ orílẹ̀‐èdè wa nàìjíríà garba shehu tó mọ̀ fọwọ́ sí ìwé yìí ibẹ̀ ló ti wá bẹ̀rẹ̀ sí ní lu bagudu lọ́gọ̀ọ́ tó kó léyìí tó jẹ́ wípé ìdìbò abẹ́lé ìyẹn ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó mọ̀ yọrí sí rere tó sì lálàáfíà dáadáa ibẹ̀ gangan ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fún ibẹ̀ ni aláṣẹ tuntun sọ nínú ìwé yìí wípé sórí ìwọ Bàgúdù mo fẹ́ kí ẹ kí n yẹn kí n lù ẹ́ lọ́gọ̀ ẹnu lórí bí o ti ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ pàápàá gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága gómìnà àwọn ìgbìmọ̀ alága àwọn ìgbìmọ̀ gómìnà onítẹ̀síwájú wípé ó ṣe ipò náà gẹ́gẹ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ àti ẹni tí òṣèlú yé tó yé dáadáa àti wípé mo tún kí ọ kú oríire o lórí bí wọ́n ti yan aṣíwájú bọ́lá ahmed tinubu gẹ́gẹ́ bí ọmọ òye lábẹ́ òṣèlú all progressives congress nínú ìdìbò ọdún 2023 èyí tẹ̀ ń bọ̀ yìí ó wà nínú ìwé ìròyìn leadership èyí tó jáde láàárọ̀ yìí. gómìnà bàgúdù gómìnà ìpínlẹ̀ kẹ́bì òní gómìnà bàgódù kájẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa. ìwé ìròyìn the punch ó ní ìròyìn eléyìí tí ń bẹ lọ́wọ́ mi yìí ibẹ̀ ló ti jáde o wípé lórí orílẹ̀-èdè wa ìyẹn ààrẹ muhammadu buhari ó ti gbà àlejò tinubu ní aso rock lẹ́yìn tí tinubu tó ti di ọmọye nínú ẹgbẹ́ òṣèlú apc ààrẹ orílẹ̀-èdè nàìjíríà rẹ muhammadu buhari lánàá òde yìí ọjọ́ àlàmísì yẹn nírọ̀lẹ́ Ọ̀pẹ̀dẹ̀ òun ló jẹ́ pé ó gba àlejò ẹni tó jẹ́ ọmọye ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn Bọ́lá Ahmed Tinubu ìyẹn ní ilé rẹ̀ tó wà ní Aso Rock ní ìlú Àbújá ìpàdé ọ̀hún ó wáyé lẹ́yìn wákàtí mẹ́rìnlélógún eléyìí tó jẹ́ pé ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà nípínlẹ̀ Èkó náà tí ó ní ìbò eléyìí tó jẹ́ pé ó pọ̀ jùlọ tí ó fi fi ẹ̀yìn àwọn tó rẹ̀ tí wọ́n jọ du ọ̀hún tó fi fi ẹ̀yìn wọn nalẹ̀ Tinubu ẹni tó jẹ́ pé kò dá lọ láti lọ ṣe ẹ̀lẹ́mbẹ̀hún sí ààrẹ o gómìnà babájídé sanwóolu ti ìpínlẹ̀ èkó ni wọ́n jọ kọ́wọ́rìn lọ nínú ìrìn àjò ọ̀hún tí wọ́n lọ yọjú sí ààrẹ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí tinubu ti di ọmọ oyè ọ̀hún ṣáájú òun ni ààrẹ ló ti rọ gbogbo àwọn gómìnà onítẹ̀síwájú ìyẹn àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú apc láti ọwọ́ ẹni tó jẹ́ alága wọn gómìnà abubakar bagudu ti ìpínlẹ̀ kebbi wípé kí wọ́n gbárùkù ti tinubu o nítorí wípé àdárin ejò báyìí òun ló máa ń ṣekú pejò torí pé bí wọ́n bá ti gbárùkù ti Tinubu wọ́n rí i pé ẹgbẹ́ òṣèlú APC yóò borí ni nínú ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2023 ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ wà nínú ìwé ìròyìn The Punch eléyìí tó jáde láàárọ̀ òní òun ìròyìn ìwé ìròyìn the punch òun ló tún kàn lọ́wọ́ mi o níbi tí ìgbìmọ̀ elétò ààbò tó lágbára jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ọmọ ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọn ni wípé ṣe rí ìkọlù èyí tó ṣẹlẹ̀ níjọ àgùdà ìyẹn ti st francis catholic church èyí tí ń bẹ ní ìlú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo tó ti jẹ́ wípé e, ibi tí a ti rí bí èèyàn márùnléní ogún tí wọ́n mọ̀ ti gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ burúkú yìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú èyí tó kọjá ìyẹn ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022 wípé ṣé ẹ rí o àwọn gangan àwọn iswap àwọn ni wọ́n mọ̀ ń bẹ nídìí rẹ̀ nídìí ìkọlù burúkú yìí ni ẹni tó wá jẹ́ alákòóso ìyẹn fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́ṣọlá òun mọ̀ ló mọ̀ fi eléyìí léde nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn ilé ìjọba tó ń bá wọn sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé ìgbìmọ̀ ìṣàkóso orílẹ̀-èdè wa nàìjíríà èyí tó jẹ́ pé ó gbà wọ́n bíi wákàtí mẹ́ta gbáko tó sì jẹ́ pé olórí orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn ajagunfẹ̀yìntì muhammadu buhari ló léwájú ìpàdé yìí ibẹ̀ gangan la gbẹgbẹsọlá tó ti wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nígbà tó sì ń sọ̀rọ̀ òun àtòun àtẹni tó jẹ́ gbogbo ràwọ̀ pátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn usman baba òun ni wọ́n mọ̀jọ́ kọ̀wọ́ rìn nígbà tó ń sọ̀rọ̀ yìí ibẹ̀ gangan ló ti wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé ṣe rí tó sì jẹ́ pé láìpẹ́ láì jìnnà ọwọ́ ó bà wọ́n àmọ́ ó ká jẹ́ kó yẹ àwọn gan ìyẹn àwọn iswap ní ń bẹ nídìí ìkọlù yìí ìròyìn yẹn pọ̀ ó wà nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí. The Guardian òun ló tún ní ìròyìn eléyìí tó wà lọ́dọ̀ mi yóò níbi tí àjọ INEC ìyẹn àjọ tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ wa tó ti ránṣẹ́ kan sí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọye nínú ẹgbẹ́ òṣèlú pátápátá àjọ INEC àwọn ni wọ́n ti ṣe àtẹnumọ́ rẹ̀ tí wọ́n sì ti kéde gbèdéke ọjọ́ kẹtàdínlógún oṣù táwà nínú rẹ̀ yìí wípé ọjọ́ gangan ni pínpín pín ó pín o tí gbogbo ẹgbẹ́ òṣèlú àti ààrẹ àti igbákejì wọn tí wọ́n ó fi orúkọ ránṣẹ́ wọn ní ọjọ́ yẹn gangan ọjọ́ kẹtàdínlógún òun ní gbogbo kíní ọ̀hún yóò wá sópin àjọ inec ó tún wá ṣe àlàyé síwájú sí wípé gbogbo àwọn ọmọye ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú wọ́n gbọ́dọ̀ fi orúkọ ẹni tí yóò jẹ́ igbákejì wọn tí wọ́n jọ máa díje ọ̀hún tí wọ́n jọ máa sá eré ìje òun ní jẹ́ running mate àwọn ni wọ́n gbọ́dọ̀ fi ránṣẹ́ gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n lò eléyìí wá túmọ̀ sí wípé gbogbo ọmọye ààrẹ wọ́n gbọ́dọ̀ mú igbákejì wọn kan kó tó di ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà tá a wà nínú rẹ̀ yìí alága àjọ inec ọ̀jọ̀gbọ́n mahmood yakubu òun ló sọ eléyìí mímọ̀ níbi ìpàdé kan eléyìí tí ó ba gbogbo àwọn lágàlágà lẹ́ka ètò ìdìbò láwọn ìpínlẹ̀ ṣe ìyẹn àwọn rec ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn nílùú àbújá ní àná ọjọ́ àlàmísì gẹ́gẹ́ bí alága àjọ inec náà ṣe sọ ó ní gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú pátápátá òun ni wọ́n gbọ́dọ̀ fi orúkọ àwọn ọmọ òye wọn ránṣẹ́ sí e, e, nínú ìdìbò gbogbo gbogbogbò eléyìí tí ó máa wáyé lọ́dún tó ń bọ̀ ó ní àwọn gbọ́dọ̀ fi orúkọ mòye ààrẹ àti igbákejì ránṣẹ́ àwọn tí wọ́n máa du ipò ní àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin eléyìí tó fi mọ́ eléyìí tó jẹ ọmọ ilé ìgbìmọ̀ asòfin ti ìjọba ìpínlẹ̀ kó tó tó aago mẹ́fà ìrọ̀lẹ́ ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà tí à ń sọ yìí bí bẹ́ẹ̀ kọ́ ẹni tí wọn ò bá rí orúkọ rẹ̀ kó pé yóò mọ̀ dáràn ọ̀nà ọ̀hún ni o bí àṣà sẹ́mi hódàhódà ṣe kiri ọ̀hún ni torí pinpin pé ó pin ní on the seventeen ìwé ìròyìn the guardian òun ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí òun ló sodo sínú ẹ̀. ìwé ìròyìn the punch ló tún wà lọ́wọ́ mi ò níbi tí ìjọba àpapọ̀ tí wọ́n mọ̀ ti ń sọ̀rọ̀ tí wọ́n ti kéde látẹnu ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́ṣọlá òun ni wọ́n ti kéde ọjọ́ ajé ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2022 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi sàmì sí àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè wa nàìjíríà èyí tó jẹ́ pé yóò wáyé ní ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2022 alákòóso yìí ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́ṣọlá ló mọ̀ sí eléyìí di mímọ̀ ìyẹn nínú àtẹ̀jáde kan èyí tí ẹni tó jẹ́ akọ̀wé àgbà ìyẹn fún ilé ilé iṣẹ́ ìjọba èyí tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn shuaib begore èyí tó mọ̀ fọwọ́ sí ìyẹn ní ọjọ́ ọjọ́bọ̀ àná ó fọwọ́ sí ibẹ̀ gangan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kí gbogbo ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà kú oríire tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní rọ gbogbo ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà yìí pé kí á gbárùkù ti ìṣ ìṣèjọba èyí tí ń bẹ lóde yìí láti lè ṣe àṣeyọrí ká sì fọwọ́sowọ́pọ̀ kí ohun gbogbo kó lè sùn wábọ̀ sí rere lórílẹ̀‐èdè wa nàìjíríà bẹ́ẹ̀ kẹ̀ kí orílẹ̀‐èdè wa nàìjíríà kí ó lè mọ tẹ̀síwájú nínú rere ìròyìn yẹn pọ̀ dáadáa ó wà nínú ìwé ìròyìn the punch èyí tó jáde láàárọ̀ yìí. yóò kíni kò ní kíni táwọn èèyàn ti ń sọ káàkiri ìgboro ayé ó mà ti ránṣẹ́ ìkíni kú oríire sí Tinubu o ìgbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣínbàjò san hánhán eh, òun ló jẹ́ pé ó ti ránṣẹ́ ìkíni kú oríire sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí bí ó ṣe borí ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress eléyìí tó wáyé ní ọjọ́ ìṣẹ́gun tó kọjá yìí ó tún wá pè fún ìṣọ̀kan láàrin gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC pátápátá Ọ̀ṣínbàjò tẹ̀síwájú oníṣẹ́ rí Tinubu yìí àwọn ohun tó ti ṣe sí inú ìjọba àwarawa òun ló jẹ́ kí ó borí ìdìbò náà Ọ̀ṣínbàjò ẹni tó jẹ́ pé ó sọ eléyìí di nínú àtẹ̀jáde kan tó fi síta tó pé àkọlé rẹ̀ ní eléyìí tó sọ pé igbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣínbàjò ó kí kí aṣíwájú bọ́lá tìǹbù lórí bó ṣe jáwé olúborí nínú ìdìbò abẹ́lé ọ̀hún nínú àtẹ̀jáde náà ọ̀ṣíbàjọ́ tẹ̀síwájú ó ní mo kí aṣíwájú bọ́lá ahmed tìǹbù bó ṣe jáwé olúborí o tí ó jẹ́ ọmọ oyè ẹgbẹ́ òṣèlú wa ìyẹn apc àti pàápàá bó ṣe ṣe oríire ọ̀hún yóò sì jẹ́ pé òun ni yóò máa jẹ́ ààrẹ wa lágbára lọ́wọ́ ọlọ́run nínú ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2023 bákan náà ni ọ̀ṣíbàjọ́ ṣe àlàyé wípé pé mo tún kí ààrẹ muhammadu buhari pé wọ́n kú oríire àti gbogbo àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú apc fún àṣeyọrí ìdìbò abẹ́lé eléyìí ti àṣẹ náà ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ló jẹ́ pé ẹni tó jẹ́ olùdíje wa yìí tí ó máa gbé àsíá wa sókè yìí ẹni tó jẹ́ pé ó ní ìfọkànjìn ó sì ní ìjẹ́ ọmọlúàbí àti ìpinnu eléyìí tó jẹ́ pé ó fi lè gbé orílẹ̀-èdè yìí sókè ó ní yẹn ó sì òun sì ní ìdánilójú yìí pé ìdìbò 2023 yóò borí yóò sì mú orílẹ̀-èdè nàìjíríà dé ibi ṣíbàjò ó ti kí tinubu o pé kú oríire ìwé ìròyìn the punch òun ló punch ẹ̀ wá lójúmọ́ tòní òun àwọn ẹgbẹ́ kan tí wọ́n kóra wọn jọ tó jẹ́ lọ́nà òṣèlú tí wọ́n pera wọn ní the presidential support committee àwọn ọmọ ní wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wípé ṣe rí aṣíwájú bọ́lá ahmed tinubu òun nìkan ló jẹ́ pé ẹnìkan péré èyí tó kájú òṣùwọ̀n láti mọ tẹ̀síwájú nínú ìgbésẹ̀ àti iṣẹ́ rere èyí tí aláṣẹ Muhammadu Buhari èyí tó mọ̀ ti fi lélẹ̀ àwọn ẹgbẹ́ yìí gangan àwọn ni wọ́n mọ̀ sọ ilé yìí níbi tí wọ́n ti ń tán níbi ìpàdé kan èyí tó wáyé ní ìlú Àbújá léyìí tó jẹ́ wípé ẹni tó jẹ́ ààrẹ fún wọn ìyẹn Honourable Gideon Samani àtẹni tó tún jẹ́ akọ̀wé ìròyìn wọn ní gbogbogbò ìyẹn ọ̀mọ̀wé Mohammed Mohammed Kailani èyí tó jẹ́ wípé wọ́n mọ̀ fọwọ́ sí àtẹ̀jáde yìí ibẹ̀ gangan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé àní Tinubu òun gangan lọ́mọ oyè èyí tó jẹ́ pé kájú ẹ̀ tí agbára rẹ̀ ka láti lè mọ tẹ̀síwájú gbogbo ipasẹ̀ èyí tí aláṣẹ Muhammadu Buhari ti fi lélẹ̀ òun gangan ni ó tẹ̀síwájú ń bẹ̀ ṣẹ̀wárí Tinubu òun ló jẹ́ wípé lẹ́yìn tí wọ́n ṣe ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló ní ìbò èyí tó tó ẹgbẹ̀rún kan ó lé ọ̀rìnlénígba ó dín mẹ́sàn-án one thousand two hundred and seventy one òun ni lẹ́yìn tí àwọn ikọ̀ olùdìbò delegate tí wọ́n ti dìbò fún tó sì jẹ́ wípé ní ní eagle square ìyẹn nílùú àbújá tó jẹ́ olúìlú ilẹ̀ wa ni wọ́n ti gbé àsíá ẹgbẹ́ òṣèlú all progressives congress apc lé lọ́wọ́ pé ìwọ gangan lọ́mọ òye àwọn ẹgbẹ́ yìí gangan ni wọ́n wá ń sọ̀rọ̀ wípé ṣẹ́rí tinubu tá à ń sọ yìí ó yé dáadáa gbogbo nǹkan nínú ẹgbẹ́ All Progressives Congress ó yé òṣèlú sì yé dáadáa òun gangan ló tọ́ tó pé tó tọ́ lọ́mọ oyè láti láti díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí ó sì jẹ́ aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 2023 ó wà nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí. ìwé ìròyìn the guardian òun ló ní ìròyìn eléyìí lọ́wọ́ tó sọ pé bá a bá lé ni tá ò bá bá ni wọ́n ní ìwọ̀n báyìí là á bá ni ṣọ̀tá mọ́ o. bẹ́ẹ̀ni. àmẹ́chí àmẹ́chí ẹni tó ti fi ìgbà kan jẹ alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ ní orílẹ̀-èdè yìí tó tún fi ìgbà kan jẹ gómìnà ìpínlẹ̀ rivers rotimi àmẹ́chí òun ló ti ṣe ìlérí àtìlẹ́yìn rẹ̀ fún bọ́lá ahmed tinubu àmẹ́chí ẹni tó jẹ́ pé wọ́n jọ díje láti du ipò ọ̀hún láti jẹ́ ọmọoyè nínú ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n tó pàdánù sọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu òun ló jẹ́ pé òun gangan ló ṣe igbákejì tó tẹ̀lé Tinubu nínú ìdìbò eléyìí tó wáyé ọ̀hún tí wọ́n sì kéde àbájáde rẹ̀ ní gbọ̀ngàn Eagle Square tó wà ní ìlú Àbújá ní ọjọ́rú tó kọjá ẹni tó ti fi ìgbà kan jẹ́ alákòóso ọ̀hún nínú àtẹ̀jáde eléyìí tó fi ránṣẹ́ ìyẹn ní ọjọ́ Àlàmísì ibẹ̀ ló fi dá Tinubu lójú wípé ẹ wò ó òun yóò ní ìfarajìn sí àṣeyọrí ìdìbò gbogbogbò tọdún 2023 tó ń bọ̀ ó kí Tinubu pé ó kú oríire o ó lóun sì ní ìgbàgbọ́ wípé ibi tí àwọn ọmọ ẹgbẹ́ fẹ́ kíkiní ọ̀hún kó wo sí ibẹ̀ gangan òun náà ló wo sí wípé oríire ọ̀hún oríire gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC òun ló jẹ́ Tinubu òun ní ìgbàgbọ́ wípé yóò ní àṣeyọrí eléyìí tó gíríkì tó bá ti di ọdún ọdún 2023 nínú ìdìbò gbogbogbò ọ̀hún nínú ọ̀rọ̀ ìkíníkù oríire ọ̀hún náà ni mo ṣì wà nínú ìwé ìròyìn Nigeria Tribune eléyìí tí ó jáde lójúmọ́ tòní níbi tí ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn goodluck ebele jonathan ibẹ̀ ni bàbá náà lòun náà ti ránṣẹ́ ìkíni kú oríire o sí ẹni tí ó jẹ́ ọmọye nínú ẹgbẹ́ òṣèlú apc ìyẹn bọ́lá ahmed tinubu bákan náà ló ránṣẹ́ ìkíni kú oríire sí alhaji atiku abubakar ti ẹgbẹ́ òṣèlú pdp bákan náà ló ránṣẹ́ sí peter obi ti ẹgbẹ́ òṣèlú labour party àti gbogbo àwọn tí wọ́n ti gbégbá orókè gẹ́gẹ́ bí ọmọye oyè ẹgbẹ́ òṣèlú nínú ìdìbò abẹ́lé wọn pátápátá ibẹ̀ gan ló ti rọ gbogbo wọn wípé ẹ wò ó wọn ni ìpolongo tẹ ẹ máa ṣe eléyìí tó jẹ́ pé ẹ fi sọ ohun tẹ ẹ fẹ́ ṣe fún orílẹ̀-èdè nàìjíríà òun ni kẹ́ bẹ̀rẹ̀ sí ṣe o kì í ṣe ìpolongo tí ẹ máa fi tàbùkù bá yín jonathan ló jẹ́ pé ó gbóríyìn fún gbogbo àwọn ọmọ oyè ọ̀hún látàrí bí wọ́n ṣe fi ìfẹ́ hàn láti jẹ́ aṣáájú ní orílẹ̀-èdè nàìjíríà ibẹ̀ gan ló ti ṣe àpèjúwe wípé ó dáa kéèyàn mọ ní èròǹgbà rere fún ìlú àti orílẹ̀-èdè rẹ̀ Nigeria Tribune ló mú ìyẹn náà wá níbi tí Jonathan tó ti Tinubu Obi àti àwọn míì pé wọ́n kú oríire eléyìí náà wà lójú òpó ìròyìn Platform Times níbi tí wọ́n ti kọ wípé àwọn jàǹdùkú ní ọjọ́ ọjọ́bọ̀ àná òun ni wọ́n mọ̀ ti ya bo àwọn tí wọ́n ń forúkọ sílẹ̀ àwọn tí wọ́n ń forúkọ sílẹ̀ fún ètò ìdìbò ọdún 2023 ìyẹn ní ibì kan agbègbè kan tí wọ́n pè ní ìgbẹ̀dẹ léyìí tí wọ́n ní ó súnmọ́ ọjà alábà ìyẹn ní ìjọba ìbílẹ̀ ọ̀jọ́ ní ìpínlẹ̀ èkó gangan ni platform times òun ló mọ̀ fílédè wọ́n sì jábọ̀ wọ́n jábọ̀ rẹ̀ látàrí fọ́rùn àkálẹ̀ kan èyí tó ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti rí wípé àwọn jàǹdùkú òun ni wọ́n wọ́n ya bo agbègbè náà tí ó sì jẹ́ pé wọ́n pọ̀ gan-an ni o wọ́n ya bo agbègbè yìí wọ́n sì kọlu àwọn tó jẹ́ pé wọ́n ń forúkọ sílẹ̀ tó sì jẹ́ wípé wọ́n gbìyànjú láti jí ẹ̀rọ kan ṣoṣo èyí tí ń bẹ́ńbẹ́ tí wọ́n fi ń forúkọ àwọn olùdìbò tí wọ́n fi ń forúkọ wọn sílẹ̀ wọ́n fẹ́ jí gbé kúrò ńbẹ̀ àmọ́ àwọn èrò tí ń bẹ́ńbẹ́ náà làwọn òun náà bá yarí pé àní jẹ́ gbé e lọ sẹ́ẹ̀ ohun tó bá gbà ní ẹ̀ lè gbé e lọ platform times òun ló tún tẹ̀síwájú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn agbègbè náà ló jẹ́ kó wọ́n mọ̀ farapa ìyẹn nínú ìkọlù èyí tí àwọn jàǹdùkú ṣe sí wọn yìí wọ́n ní wípé ìkan lára àwọn olùgbé agbègbè náà òun ló jẹ́ pé ó ń sọ̀rọ̀ nínú fọ́nrán àkálẹ̀ kan yẹn tó ti ń sọ pé ẹ dákun ẹ wò wá ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ ìyẹn ní agbègbè alábà níbí yìí ni ó ní wípé àwọn èèyàn alábà àmọ̀kọ̀ láti lọ rèé sí ibi ìtajà wa lẹ́ni akọ̀ pé àní lọ tajà nítorí pé gbogbo wa pátá la fẹ́ fowó kọ wa lẹ̀ ta sì fẹ́ ní káàdì ìdìbò ká lè dìbò nínú ìdìbò yìí tí ń bọ̀ lọ́dún 2023 àmọ́ kí ni ó ń tá a rí lẹ́yìn rẹ̀ ńṣe làwọn jàǹdùkú ni wọ́n kọlù wá ìròyìn yẹn pọ̀ dáadáa ó wà nínú ojú òpó ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ ni mo ti rí ìròyìn eléyìí o eléyìí tó sọ wípé tẹnitẹni tèkísọ àbáyé òní tààtàn ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n máa ti lọ yọjú sí gómìnà Akérédolú ti ìpínlẹ̀ Ondo ẹgbẹ́ Yorùbá ni eléyìí tó jẹ́ pé kìí ṣe ti òṣèlú tí kìí ṣe ti ìjọba ẹgbẹ́ Afẹ́nifẹ́re lánàá ọjọ́ Àlàmísì òun ló jẹ́ pé wọ́n ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ondo pé ó kó akínṣe ìyẹn gómìnà rotimi akérèdọ́lù wọ́n ní bí ó ṣe ń gbìyànjú láti yanjú gbogbo kùdìẹ̀kudiẹ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní ìpínlẹ̀ ondo àti bó ṣe ń ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ ìpínlẹ̀ ondo wọ́n ní ọkùnrin gidi òun ni Rotimi Akeredolu wọn ni pàápàá jùlọ ìlàkàkà rẹ̀ ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọkọ ilẹ̀ Yorùbá tí kì í ṣe ọmọ àlè Yorùbá ẹni tó jẹ́ aṣáájú àjọ Afẹ́nifẹ́re náà olóyè Ayọ̀ Adébánjọ òun ló sọ ilé ìdí mímọ̀ nígbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí gómìnà Rotimi Akeredolu nígbà tí wọ́n lọ kí fún iṣẹ́ ìbánikẹ́dùn eléyìí tí wọ́n lọ látàrí ìṣẹ̀lẹ̀ ìdojúkọ eléyìí tó wáyé sí ilé ìjọsìn àjọ àgùdà mímọ́ eléyìí tó wà ní ìlú ọ̀wọ̀ lọ́jọ́ ìsinmi tó kọjá Adébánjọ tó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní gbogbo bí gómìnà Rotimi Akeredolu bó ṣe ń ṣe ọkàn akin eléyìí tó tún ṣe gbé àjọ Àmọ̀tẹ́kùn kalẹ̀ ó ló fi hàn wípé ọmọ Yorùbá gidi ni Rotimi Akeredolu ó tún wá ṣe àlàyé síwájú sí wípé ó ní gbogbo àwọn ìgbésẹ̀ rẹ̀ eléyìí tí Rotimi Akeredolu gbé yìí ó ní ó fi hàn wípé àìsí ààbò àti ọ̀rọ̀ ààbò ó mú lọ́kùnkúndùn láti yanjú gbogbo rẹ̀ ní ìpínlẹ̀ Ondo àti ní ẹ̀yà gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí aṣáájú Afẹ́nifẹ́re náà ó gbóríyìn fún gómìnà Akeredolu látàrí wípé bó ṣe ń sa ipá rẹ̀ láti rí wípé gbogbo nǹkan wà létòlétò lórí ètò ààbò ní ẹ̀yà apá ilẹ̀ Yorùbá wọn kí wọn wá wọ́n sì bá gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ní ọjọ́ ìsinmi tó kọjá wọ́n bá wọn kẹ́dùn Afẹ́nifẹ́re ti lọ yọjú sí gómìnà ìpínlẹ̀ Ondo lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù eléyìí tó wáyé ní ọjọ́ ìsinmi tó kọjá Nigeria Tribune òun ló ní ìròyìn yẹn lọ́dọ̀ eléyìí náà wà nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí níbi tí ọ̀jọ̀gbọ́n banji akitoye tó ti ń sọ̀rọ̀ lánàá wípé ṣẹ́rí kíkéde tí ìjọba àpapọ̀ kéde wípé àwọn iswap ní ń bẹ lẹ́yìn ìkọlù èyí tó ṣẹlẹ̀ ní ìlú ọ̀wọ̀ níbi tí wọ́n ti lọ rèé kọlù àwọn olùjọ́sìn ìyẹn ní ìjọ àgùdà st francis catholic church ọ̀wọ̀ ní ìpínlẹ̀ ondo òun ló jẹ́ pé ó mọ̀ ti ṣe ìdáláre tí gbogbo èrò wípé àbí báyìí ni àbí báyìí kọ́ ló ṣe ṣẹlẹ̀ ọ̀jọ̀gbọ́n banji akíntóyè òun ló jẹ́ wípé òun ní ààrẹ fún ẹgbẹ́ ìlànà ọmọ òdua lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ẹgbẹ́ yìí ni wọ́n ti wá sọ̀rọ̀ jáde wípé àníṣe rí ìran yorùbá èèyàn kan ò lè jẹ gàba lé wa lórí bẹ́ẹ̀ ni wọn sì lè borí wa ibẹ̀ ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n ń ṣèkọlù síran yorùbá yìí pé ẹ o ẹ fi ilẹ̀ yorùbá sílẹ̀ àbí kẹ́ ẹ kojú ìbínú àwọn ènìyàn nítorí ni wọ́n sọ nínú àtẹ̀jáde kan èyí tó jẹ́ wípé ẹni tí ó ń mójútó ọ̀rọ̀ ètò ìròyìn ìyẹn ti ìlànà ọmọ Yorùbá Maxwell Adeleye èyí tó mọ̀ fi ọwọ́ sí tán sì fi léde ibẹ̀ gangan ni wọ́n ti wá sọ̀rọ̀ wípé ṣé ẹ ti rí nǹkan tí ń ṣẹlẹ̀ báyìí sìn ìjọba ti kéde wípé ISWAP ní ń bẹ nídìí ìkọlù èyí tí wọ́n ṣe ìkọlù sí àwọn tí wọ́n ń jọ́sìn ní Ọ̀wọ̀ tó sì jẹ́ wípé wọ́n pa àwọn èèyàn nípakúpa tó sì jẹun tó bani nínú jẹ́ gidi gan ni àmọ́ ká ẹ jẹ́ kó yé wa ó ti yé wa gangan sì wípé àwọn agbésùmọ̀mí èyí tí wọ́n wọ́n ń bẹ lókè ìta àti lókèrè àwọn ni wọ́n ń bẹ nídìí kínní tó sì jẹ́ wípé wọ́n wàá mọ díbọ́n bí agbébọn àbí àwọn àwọn darandaran wọ́n wàá mọ díbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ agbésùmọ̀mí ni wọ́n tí wọ́n wá látòkè ìta ìròyìn yẹn wà nínú ìgbéròyìn The Nation èyí tó jáde láàárọ̀ yìí ọ̀dà ẹjẹ́ adé òkè lọ́hùn náà ká mú ìpolówó ọjà kan àbí méjì tá a bá padà dé ìròyìn etí ọba nílé etí ọba lóko yóò máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀ èèyàn bá kọ́lé tó dáa. kòsóhun tó dàbí kéèyàn fi òrùlé ìgbàlódé alálòpẹ́ Gerard Roofs tí múlé rẹwà bò ó. ṣùgbọ́n o ìrònú tó ń bá àwọn kan ni pé níbo làwọn ti lè rí ojúlówó òrùlé Gerard Roofs rà báyìí o kẹ́ fọkànbalẹ̀. iléeṣẹ́ links roofing ti kó ojúlówó òrùlé gerard roofs wọ ìlú abẹ́òkúta rẹpẹtẹ pẹ̀lú sixty years warranty bó ṣe shingle milano classic tàbí bond òrùlé gerard kì í bó kì í ṣá kì í lu kì í jò kì í jóná ọgọ́ta ọdún dìgbì ló ṣì wà ẹ̀dínwó pátápátá ni links roofing ń ta gerard Rose. wọn á tún bá yín gbé ìjókòó sórí ilé tílé yẹn sì dàpẹ́ wá wò fún gbogbo ènìyàn links roofing tún ṣe àǹfààní san díẹ̀díẹ̀ sílẹ̀ fún gbogbo àwọn tó ń fi ojúlówó òrùlé alálòpẹ́ gerard gerard roofs mẹ́tẹ̀ àmúrèkórè ìbàdàn kọjá lọ sí links roofings tó wà ní ní ìtòsí nnpc mega station ó fẹ́ dojúkọ ọ̀nà àbáwọlé oopl abẹ́òkúta ẹ máa pe links roofing sórí zero eight one four four nine one six two zero four lẹ́ẹ̀kan sí zero eight one four four nine one six two zero four bu ilé rẹ pẹ̀lú òrùlé gerald gerald rules. ó ń lálòpẹ́ ọ̀rẹ́ àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀ karaw máa ta mi bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi pabambari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe ìwọ̀ ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́ sọ̀rọ̀ fọ̀wá lélẹ̀ yá àbí àárẹ̀ ara tó ń bá ọjà ṣẹ́wọ̀ ò gbọ́ nípa bíànsì capsule ni egbògi tó jẹ́ òun ní gbogbo èèyàn ń lò tó bá ń di pé ara ń ta ni ara ń yán ni ara ń já ni jẹ nǹkan rìn tàbí lónìí lọ́wọ́ àtẹsẹ̀. bnc capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta bnc capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹnwá àdúrà nígbà pharmacy two tubos pharmacy abiola way leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adé additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jò pharmacy ọbàntòkù iléeṣẹ́ tèmítáyọ̀ trado medical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí bnc capsule aládùúgbò yín ẹ pé 08103 three six nine four three four. ọba nílé. etí ọba lóko. a máa ń tẹ̀síwájú ẹ̀yin náà ẹ má mi kàn lé ẹ máa farabalẹ̀ bó bá tàkókò á ṣe ojú òpó sílẹ̀ hmm. ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tẹ́ ẹ̀ ń wò wá lójú òpó ti facebook wa ẹ̀yin náà láǹfààní láti dá sí ohun tẹ́ ẹ bá rí sí àwọn ìròyìn eléyìí tá à mú bọ̀ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ yìí ìwé ìròyìn Vanguard ibẹ̀ lèmi tún lọ báyìí o Èkìtì ni mo sì kọjá sí níbi tí ẹgbẹ́ òṣèlú PDP àwọn ẹgbẹ́ òṣèlú PDP ló jẹ́ pé wọ́n ní wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ eléyìí tó jẹ́ pé ìgbìmọ̀ ẹlẹ́ni ọgọ́rin ni òun tí yóò máa ṣe ètò ìpolongo eléyìí tí yóò máa rí sí ètò ìdìbò sí ipò gómìnà eléyìí tó ń bọ̀ ní ìpínlẹ̀ èkìtì ẹ wò ó nínú àtẹ̀jáde ọ̀hún eléyìí ti ẹni tó jẹ akọ̀wé ìpolongo lẹ́gbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè nàìjíríà tí ó fọwọ́ sí ìyànnàrẹ́bù débọ̀ ológun àgbà nílùú àbújá ìyẹn ní àṣálẹ́ àná ọjọ́ àlàmísì ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé òun ni yóò jẹ́ alága ìgbìmọ̀ ẹlẹ́ni ọgọ́rin ọ̀hún nígbà tí àwọn míì tí wọ́n tún wà nínú ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n jẹ́ dókítà òkèze ìpéàsò ẹni tí yóò jẹ igbákejì alága bákan náà right honourable aminu waziri tambuwa yóò jẹ ọmọ ìgbìmọ̀ náà olóyè barrister yisam wike ọmọ ìgbìmọ̀ náà ni yóò jẹ o udom emmanuel ọmọ ìgbìmọ̀ ambassador taofik arapaja àwọn náà yóò jẹ ọmọ ìgbìmọ̀ orúkọ ọ̀hún wọ́n tó lọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ nígbà tí ọ̀nàrẹ́bù adédàmọ́lá adégbìtẹ́ òun ni yóò máa jẹ akọ̀wé ètò gbogbo fún ìgbìmọ̀ ọ̀hún wọn ni ọjọ́ tí wọ́n máa ṣe ìpàdé àkọ́kọ́ tí ìgbìmọ̀ olùpolongo yìí ni ó jẹ́ pé wọ́n máa kéde láìpẹ́ láì jìnnà ìwé ìròyìn Vanguard òun ló mú ìròyìn eléyìí wá lójúmọ́ tòní ẹ lè kà síwájú sí mẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú labour party ni wọ́n ń sọ̀rọ̀ nínú ìwé ìròyìn nigerian tribune tó jáde láàárọ̀ yìí níbi tí àwọn aṣáájú ẹgbẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ Nigerian Labour Congress ni wọ́n mọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ kódà wọ́n tún sọ̀rọ̀ wípé ṣe é rí lọ́wọ́lọ́wọ́ yìí sẹ̀ a ní ẹnìkan tá a mọ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè òun ni ọ̀gbẹ́ni Peter Obi ọmọ oyè sí ipò tí ó díje sí ipò aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 2023 ni o wọ́n ní wípé àwa ò mọ ọmọ oyè mi o yàtọ̀ sí Peter Obi bẹ́ẹ̀ ni wọ́n tún fi lélẹ̀ wípé gbọ́ngbọ́n làwọn wà ní ẹ̀yìn Peter Obi gẹ́gẹ́ bí ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú Labour Congress o àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ òun mọ̀ ni wọ́n mọ̀ fi àtẹ̀jáde jáde tí ó sì jẹ́ wípé ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ìyẹn Nigerian Labour Congress NLC Comrade Ayuba Waba ó fọwọ́ sí i níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé ṣé ẹ rí ẹgbẹ́ òṣìṣẹ́ àti ẹgbẹ́ òṣèlú labour awo ọmọọmọye míì yàtọ̀ sí tó ọ̀gbẹ́ni Peter Obi o ibẹ̀ gangan ló tún ti wá tẹ̀síwájú wípé ṣé rí ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú labour party èyí tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti dìbò yan Peter Obi òun ló jẹ́ èyí tó jẹ́ wípé ó jẹ́ ojúlówó tó sì fi ẹsẹ̀ múlẹ̀ o torí náà gbogbo ẹnikẹ́ni tó bá ń pera rẹ̀ ní ọmọ oyè kò sí ohun tó jọ Peter Obi gangan nítorí pé ètò ìdìbò náà lọ bó ti tọ́ àti bó ti yẹ ó sì lọ lọ́nà tí ó yẹ kí ó lọ nítorí náà Peter Obi òun ni yóò gbé àsíá gẹ́gẹ́ bí ọmọ oyè ẹgbẹ́ òṣèlú Labour Patsy láti díje sí ipò aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó bá di ètò ìdìbò ọdún 2023 ó wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí. Hmm, labour o party o. party o. <laughs> ojú òpó ìròyìn platform times òun ni mo ti mú ìròyìn eléyìí eléyìí tó ń sọ wípé àwọn awọ ṣìkún àjọ efcc ó mọ ti tẹ àwọn ọmọ eléyìí tó jẹ́ pé wọ́n ń lu jìbìtì orí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí àwọn ọmọ yahoo yahoo hmm. òun ló jẹ́ pé ẹni tó jẹ́ olórí ẹ̀ka ètò ìròyìn àti ìpolongo fún àjọ efcc ìyẹn ọ̀gbẹ́ni Wilson Uwujare òun ló ti sọ eléyìí di mímọ̀ ní àná nílùú Àbújá ní ọjọ́ àlàmísì àná òun ló ṣe àlàyé ó ṣe àlàyé pé àwọn afurasí eléyìí tó jẹ́ pé ọwọ́ tẹ̀ ọ̀hún òun ni wọ́n kó ní àwọn agbègbè kan ní ìlú Ìkòròdú ó ní ṣe ni wọ́n kó wọn káàkiri àwọn ilé ìtura ní Ìkòròdú o látàrí wípé bí àwọn èèyàn wọn ṣe fimú fínlẹ̀ tí wọ́n sì fún àwọn ní wọ́n ta àwọn lólùfẹ́ lólobó bí ọ̀rọ̀ àwọn ọmọ yahoo yahoo ọ̀hún bó ṣe wá di wípé ọ̀rọ̀ wọn ó ti di tọrọ fún kálẹ̀ báyìí ti jẹ́ pé gbogbo ibi ni wọ́n wà ní ìlú ìkòròdú nípínlẹ̀ èkó òwújarẹ̀ ó ṣe àlàyé pé mẹ́rin nínú àwọn afurasí ọ̀hún òun ni àwọn fi sílẹ̀ lẹ́yìn tí àjọ efcc rí ṣe àkíyèsí wípé kò sí nǹkan kan eléyìí tó lè jẹ́ pé ó mú wọn jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ ọmọ yahoo yahoo yahoo ọ̀hún nígbà tí wọ́n tú ara wọn tí wọ́n sì tú àwọn nǹkan tí wọ́n ní wọ́n rí i pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ohun tí wọ́n mú wọn fún ó wá ṣe àlàyé síwájú sí i lára àwọn nǹkan tí wọ́n gbà lára àwọn afurasí tí wọ́n kó òun ní àwọn ọkọ̀ dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀dẹ̀ àwọn ọkọ̀ tí ìran bàbá wọn kan ò lò bákan náà ni àwọn bíi làpí ẹ̀mọ̀ tí ń pè ní làpí àwọn lápítọ̀pù ló ń jẹ́ bẹ́ẹ̀ àti àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye ńláńláńláńlá ni wọ́n rí gbà lọ́wọ́ àwọn àwọn àfúrásì tí wọ́n kó ọ̀hún tí wọ́n sì ṣe àlàyé wípé tí àwọn bá ti kété tí àwọn bá ti ṣe ìwádìí tán làwọn ó gbé wọn lọ sí ilé ẹjọ́ díẹ̀ rèé o lára àwọn orúkọ àwọn ọmọ yahoo yahoo ọ̀hún tí wọ́n kó lára àwọn afurasí ọ̀hún ọdúntàn ọláṣẹ̀sán ọmọ ọdún mẹ́rìnlélọ́gbọ̀n abbas ismail alabi ọmọ ọdún márùnlélọ́gbọ̀n lawal kudus ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n lòun náà ọlátúnjẹ ọláìwọlá òjò ọmọ ogójì ọdún nìyún tiẹ̀ òkòyè onyeka duk ọmọ ọdún méjìdínlógójì bákan náà ògúngbàmílà daniel ọmọ ọdún mọ́kàndín ní ọgbọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú òpó ìròyìn Platform Times òun ní ìròyìn ọ̀hún ló so dípa ní a máa ka orúkọ àwọn tí wọ́n jẹ́ ogójì ọ̀hún one forty ah, eh, eh, ibi láti ṣe <laughs> ẹjẹ́ àtúndókè lọ́nà ká tún mú ìpolówó ọjà yìí ó ṣeé ṣe bóyá bá a bá wá padà dé bóyá wàá ṣe ojú òpó sílẹ̀ lẹ́yìn tá a bá tún mú àwọn ìròyìn kankan etí ọba nílé etí ọba lóko. ìṣègùn káre ọmọ mi adéolú ìwọ nìkan tó góòlù mẹ́ta ǹjẹ́ ìwọ mọ̀ pé ẹyin tó ń jẹ ní gbogbo ìgbà ti jẹ́ kára rẹ̀ jí pépé àǹfààní àwọn èròjà ẹyin adìẹ dà fún gbogbo àgọ́ ara wa USAID pẹ̀lú àjọṣepọ̀ American People Wandeville àti Poultry Association of Nigeria Ogun State panel ni wọ́n mú ìròyìn pàtàkì wá fún gbogbo wa. ẹ tẹ́tí sí iṣẹ́ ìkíni yìí iChief olóyè gíga Ezekiel Olúṣọlá Àyìndé aka òǹfò lókè táyé ṣe ìlú èrò wọn lálùkò ilé ọ̀rẹ́ nítòsí kínta ìdíàbà abẹ́òkúta ń kí tọkọtaya títílayọ̀ adésínà àti gbogbo mọ̀lẹ́bí wọn kú ìpalẹ̀mọ́ ayẹyẹ àṣekágbá òkú bàbá wọn pashif ezikaya abiodun akiyotun tí wọ́n jẹ́ ọ̀tún bàbá ìsàlẹ̀ ìjọ ceac agege nígbà ayé wọn alias owó kìí ṣe yẹ̀yẹ́ èyí tí yóò wáyé ní sátidé ọ̀la ọjọ́ kọkànlá oṣù kẹfà ní ilé olóògbé tó wà ní singa agége èkó ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ló gbẹ̀yìn bàbá owó kì í ṣe yẹ̀yẹ́ lára wọn ni títílayọ̀ aya olùkéde olóyè gíga aishif ezekiel olúṣọlá àyìndé táyé ṣe èrú wọn lálùkò ilẹ̀ ọ̀rẹ́ nítòsí kẹńtà ìdíàbà àbẹ́òkúta. ìròyìn etí ọba nílé etí ọba lóko fresh one oh seven point nine fm nílùú abẹ́òkúta ó ń tẹ̀ síwájú ìròyìn tó tún kàn lọ́wọ́ mi ló wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ yìí níbi tí àwọn àjọ tó ń mójútó kíkọ ìdánwò àkọ́jáde tílé ẹ̀kọ́ girama lápá ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà léyìí tí òye orílẹ̀-èdè wa Nàìjíríà sílẹ̀ ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní kégbàjarè pé ẹ fúnra o gbogbo ẹ̀yin òbí àti gbogbo ọmọ tí ń kàn dánwò WAEC pé ẹ fúnra nítorí ojú òpó ojú òpó kan èyí tí wọ́n ti gbé jáde báyìí tó sì jẹ́ wípé wọ́n ń parọ́ pé ti WAEC ní àmọ́ máa dàrú dàrú àtoríṣiríṣi ìwà tí ò bófin mu òun ni wọ́n mọ̀ ń wù níbẹ̀ àjọ waec àti wasc àwọn gangan ni wọ́n ti kéde síta wípé ṣẹ́rí ìdánwò waec òun ló ti bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 2022 tó sì jẹ́ pé yóò parí ìyẹn ní ọjọ́ kẹtàléní ogún oṣù kẹfà ọdún 2022 tá a wáyé gangan ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà ìyẹn fún iléeṣẹ́ wọn èyí tí ń bẹ ọ́fíìsì wọn tí ń bẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn Patrick Aregan òun ló mọ̀ tí kọ́kọ́ fi eléyìí ló ti fi léde ṣáájú ẹ̀ ní WAEC gangan àwọn ni wọ́n mọ̀ tí wàá fi àtẹ̀jáde kan ni wọ́n ti fi léde tó sì jẹ́ wípé ẹni tó jẹ́ olórí ẹ̀ka èyí tí rí sí ọ̀rọ̀ yìí tó kan aráàlú èyí Múyọ̀sọ́lá adáyégbé òun ló mọ̀ ti fọwọ́ sí ibẹ̀ gangan ni wọ́n ti wá sọ̀rọ̀ wípé ṣe rí ojú òpó ayélujára kan làyí tó jẹ́ ayédèrú òun ló jẹ́ pé àwọn kan àwọn tó ń jẹ́ kọ̀ lọ̀rọ̀ sí ni wọ́n ti lọ sí tó sì jẹ́ pé wọ́n fi ń tọ àwọn àwọn òbí àti akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ń kọ wáyẹ́kì wọ́n fi ń tọ̀ wọ́n láti mọ gba owó àti láti máa gba àwọn nǹkan míì èyí tó jẹ́ wípé ó lówó ra lọ́wọ́ wọn àti wípé ṣe wá rí àwọn kan ló jẹ́ wọ́n ti jókòó sí kọ̀ọ̀rọ̀ kan bó bá ti jẹ́ pé ìdánwò wáyẹ́kì fẹ́ jáde àtàwọn ìdánwò míì tó ṣe kọ̀rìnkọ̀rìn àwọn ti jókòó síbi kan wọ́n mọ̀ ronú pé bó o láṣẹ fi kinní yìí bó o láṣẹ fi jáwó ganan táwọn ò fi rówó wọlé ni ìwà burúkú táwọn ń wù nìyẹn ojú òpó ayélujára yẹn ti wá kún ta rẹ́kẹrẹ́kẹ́ báyìí ẹ ṣáà fúnra kí wọ́n má bàa gba yín ni torí tẹ́ ẹ̀ bá ti fúnra mm. wọn ó padà gba yín ni o mm, mm, ó wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ yìí ọ̀dà ìròyìn eléyìí lèmi ó máa fi káàdì ẹ̀ lápá bí kákó pè ní wípé àbọ̀lọ́lé <laughs> ó ní ìròyìn eléyìí ìròyìn àwọn ní ìròyìn ti eléyìí tí ó ń kọ níjọ níjọ láàmú àlọ́ báyìí o àràfà alálọ́bọ̀ nínú ìwé ìròyìn the sun eléyìí tó jáde lónìí ibẹ̀ ni a ti rí àlàyé rẹ̀ wípé àwọn e, àwọn tí kò ní dín ní ẹgbẹ̀rún mẹ́tàléní ogójì forty three thousand àwọn ọmọ mùsùlùmí tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun ni ìròyìn gbé wípé wọ́n máa lọ sí hajj ti ọdún yìí ní orílẹ̀-èdè saudi arabia ẹni tó jẹ́ alága àjọ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìrìnàjò hajj ní ilẹ̀ wa ìyẹn àjọ nakan alhaji simirulai had Adsan òun ló sọ ilé ìdí mímọ̀ níbi tí wọ́n ti ń kó àwọn ikọ̀ àkọ́kọ́ tí wọ́n mọ̀ tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè hajj ní ìlú maiduguri ní ìpínlẹ̀ borno ni wọ́n ti tẹkọ̀ ọ̀hún létí yẹn lánàá òde yìí òun ló wáyé o wọ́n wá ké sí gbogbo àwọn tí wọ́n máa rin ìrìn àjò lọ sí hajj ọ̀hún lọ́dún yìí wípé kí wọ́n má ṣe ohun tí yóò ba orúkọ orílẹ̀-èdè nàìjíríà jẹ́ wọ́n tún wáá rọ gbogbo wọn wípé kí wọ́n hu ìwà ọmọlúwàbí eléyìí tí wọ́n fi máa kàn sára wípé tó àwọn ọmọ tí àwọn tí wọ́n wá láti orílẹ̀-èdè nàìjíríà yóò èèyàn dáadáa gbà òun ni gbogbo wọn jẹ́ wọ́n wá ṣe àlàyé wípé kí wọ́n tẹ̀lé gbogbo àwọn òfin àti ìlànà eléyìí ti covid nineteen. eléyìí ti ó là kalẹ̀ bí wọ́n ṣe ń lọ sí àjì ọ̀hún bí wọ́n bá dé àtàlálàájì àti alálàájà gbogbo wọn pátápátá òun ni ìrìn àjò ọ̀hún yóò jẹ́ àlọ́bọ̀ fún lágbára aláwòrán bí ó dá ìwé ìròyìn ìròyìn the sun ló mú ìròyìn yẹn wá lójúmọ́ tòní ẹ ti láǹfààní báyò láti máa fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ káwa náà sì bẹ̀rẹ̀ sí ní kà á lójú òpó ti facebook tiwa ní àyín bákan náà láǹfààní láti pè ẹ̀jẹ̀ á gba ìpè yín ẹ jọ̀ọ́ bá ti máa pè yí àwọn ìròyìn tí a ti kà oníkẹ́ ẹ jẹ́ ká bá wa dá sí ká má sì sọ ọ̀rọ̀ àlùfànṣá mm. sí ẹnikẹ́ni ẹ̀rọ tí a ní àyín péyàn bá ti ẹgbẹ́nulé ọ̀rọ̀ àlùfànṣá báyìí yóò gé dànù ni. zero eight one five four three two one zero seven nine zero eight one eight one one one one zero seven nine òun làwọn ojú òpó eléyìí tí a wà ní àárọ̀ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gba ìpè yín òun ẹ ojúmọ́ òun ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o. ojúmọ́ aláyọ̀ sá. Ah, mo kí yín o ìṣọlá oníròyìn àti tólera kò ní bàjẹ́ fún yín o. àmín. orúkọ mi ni táyé tápà ọmọ ìyá ẹlẹ́pà mr network láti ìlú abẹ́òkúta o. ẹ káàbọ̀ sá. ìròyìn tí mo fẹ́ kà nípa ètò ààbò nàìjíríà yìí tí ẹ sọ náà mo fẹ́ sọ. Hmm. èyí tí àwọn èèyàn ti ń kó àwọn tó ń ṣe àpérò lórí òṣèlú pé bóyá ìgbìmọ̀ kan kọ́tẹ̀ẹ́sẹ̀ àwọn àwọn tó ń ṣe ẹ̀jọ́ náà tẹ́ tó ń mú àwọn efcc tó ń mú àwọn ọmọ yahoo yahoo ọpọlọ tó fi mú àwọn ọmọ yahoo yẹn náà àwọn tó ń wà yìí kọ́ lu ọpọlọ kọ́ mú wọn agbáládùúrà ètò àbúnìjẹ́ ó máa da ọlọ́wọ́ adẹ́jẹ́ kan rí gbogbo àwọn tó ń wà yìí tó ń pa aláìṣẹ̀ ọlọ́wọ́ kan rí wọn mú nàìjíríà ò ní dàrú lágbára ọlọ́run ẹ ṣé púpọ̀ o àmì o ẹ ṣe àdúpẹ́ o táyé tápà ti bẹ̀rẹ̀ sí í ṣèkó. ṣèkó èmi ti rò pé ó fẹ́ ṣe ìrírí ayé ni. ojú òpó facebook wa àwọn àtẹ̀jíṣẹ́ yẹn náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọlé hello hello eh, eh, eh, ìyẹn ọjà tíntín ọjà tíntín ọjà tíntín zero eight one five four three two one zero seven nine hello. hello. hello? ẹ kú ojúmọ́ o òun náà òun náà já ojá ojá ojá ojá lápá lápá abẹ náà kíní ọ̀hún ó ń kọlura wọn ìpè ń kọlura wọn èyí ti mọ̀ pé bàdúrà bá gbà tán apá aládùúrà kìí ka kìí ka dáadáa zero eight one five four three two one zero seven nine ní ojú òpó tí a wà láàárọ̀ òní o hello ọlọ́run ló mọ ọwọ́ tí wọ́n fi ń tẹ̀ bẹ́ẹ̀ yàn bó bá jẹ́ pé <laughs> ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o. à ń gbọ́ yín. tiwọn náà tún já. àwọn náà kàn fẹ́ ìgbéyàwó bí wọ́n fẹ́ ṣe ẹ káàárọ̀ ni <laughs> wọ́n kàn fẹ́ ṣe ẹ ló ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ o. ìṣọlá ní pè. yes sir. mr kenny ìṣọlá láti north bus stop ìjọba takipas garage. à ń gbádùn yín. ọ̀rọ̀ àwọn táàkì yahoo yahoo kẹ̀ dá sí. Mm. ìjọba ní kọjọ kọ́ wáṣẹ́ fáwọn boys iṣẹ́ lọ́gbà gbogbo òní wàá ṣe yahoo yahoo ṣé pé bóyá national ni wọn làwọn ẹlòmíín náà fi ń ṣe gbàtí ọba sí ọgbọn tọ́jà kejì wọn tó dán tọ́jà súnmọ́ fún ọ̀rẹ́ ìbáwo ni ó dẹ̀ wọ́n ti ẹ̀kú ètò ọjà gọ́ọ̀mẹ̀ntì náà wáṣẹ́ fún wa o. ó dà ó dà ẹ ṣé o ẹ ṣé o mr kẹ́hìndé ṣónọ́lá hello hello hello kìnnìkìnnì nẹ́tíwọ̀kì ọ̀hún ṣe ló ń kọlura wọn tó ń kọlura wọn níkànkan èjì èjì bẹ́ẹ̀ ló ṣe ń kọlura wọn lápá bí. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́. òun ẹ kú ètò ohun yóò ní há o. àmín. arábìnrin ìbùkún jp látàyè tó. ẹ káàbọ̀ mọ́. ilé ìtẹ́mi fẹ́ dá sí ọ̀rọ̀ tí wọ́n ní gọ́vnà Ondo akérèdọ́lù sọ nípa àwọn àmọ̀tẹ́kùn àwọn àmọ̀tẹ́kùn àtẹ̀tẹ̀ níkàfẹ́ bẹ̀jọba ni lágbára tí wọ́n máa lo ọ̀rọ̀ weapon àwọn nǹkan tó lágbára àwọn tó ń kọlù yìí nǹkan tí wọ́n ń gbé dání ó lágbára gan hmm. wọ́n jẹ́ káwọn náà máa lo nǹkan hmm. ìjà ogun ọlọ́run ṣàánú wa o àbò ọlọ́run ó dájú lórí wa hello ẹ jẹ́ kí n mú àtẹ̀jíṣẹ́ eléyìí lórí lójú òpó facebook wa prince kabiru dasa olo wọn kí wa kó ojúmọ́ ọ̀nẹ́ aláwìyé àti ìtura wọn ni ẹ kú iṣẹ́ o wọn ní ìròyìn táwọn fẹ́ dá sí ni bí ọ̀ṣíbàjò ṣe kí tinubu pé wọ́n kú oríire bẹ́ẹ̀ ni ọmọ akin ṣe wọn ni mo wá bẹ tinubu kí wọ́n fa ọ̀ṣíbàjò dàpọ̀ abiodun àti àwọn tó kù mọ́ra pé àgbà tí ò bínú òun ni ọmọ ẹ̀ máa ń pọ̀ sí prince kabiru dasa olo ni wọ́n fi ìyẹn ránṣẹ́ hello ẹ kú ojúmọ́ o ìpètà gbà kẹ́yìn náà rèé lórí ètò wa ẹ kú ojúmọ́ ta ló ń bá wa sọ̀rọ̀. owó ni kókó láti ìlàró ni ọ. owó ni kókó láti ìlàró. bẹ́ẹ̀ni sà. èwo lẹ fẹ́ dá sí. ti ọ̀sẹ̀ ìjọba fẹ́ kí orin tó kí tinubu. àdúpẹ́ hmm. o ọpẹ́ ọpẹ́ ọpẹ́ o ọpẹ́ o ọpẹ́ o ọpẹ́ o wọn tiẹ̀ wọn tiẹ̀ mọ ohun tí wọn ń sọ mọ gan. <laughs> tó ẹ jẹ́ kí a máa fi léyìí ká máa fi ṣìlọ bá a bá gbá létà gbàtà àtàn báyìí òun là á darí ẹ̀ sí ó yẹ jẹ́ a máa lọ lónìí tí ó tún fi di àárọ̀ láti ẹ pàdé àwọn ikọ̀ etí ọba nílé etí ọba lóko míì jẹ́ a máa lọ lé ó dáa náà títí dìgbà míì tá a tó pàdé kíkẹ́ lọ́mọ ògún ṣínà ọba akínyẹmí ọlátóyè aláwìyé federation hussein mustapha àjọwà nínú ilé ni òun ló bá a ṣiṣẹ́ láàárọ̀ òní àwọn tí ń lọ nílé tiwọn wọn ti <laughs> ẹjẹ àwọn lọ tí ó fi di àárọ̀ látẹ́pàdé ikọ̀ mi ẹ yáṣẹ́ o ẹ yáṣẹ́ lónìí o. ìbẹ̀rẹ̀ máa sùn ọjọ́ rẹ̀ bí àná dàgbò òmìnira nineteen sixty nígbà yẹn things easy gẹ́gẹ́ bọ́n ṣe wí darúgbó tó mi lọ lòdùnú pàtí òmìnira òmìnira ìdí dàbí ẹ̀wọ̀ náírà wá ìlú polúkúrú mọ̀ṣọ́ ewé tàgà ló jẹyàn wọn níṣu abẹ́ orí yìí ewé rí ṣùgbọ́n ẹ ò fẹ́ rí àbẹ́ orí àgbà ẹ rí àtẹnujẹ ló fẹ́ pa yín pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ taná ní ìpọ́pá ẹni bá tàgbà kó lọ́mọ ọ̀tẹ̀ ni ṣé bẹ́ẹ̀ lẹ́ máa sùn yẹ bá sọ pé o mọ kankan ẹ̀yìn àrò lẹ́ máa wà ṣé bẹ́ẹ̀ lẹ́ máa ṣẹlẹ̀ o ṣé bẹ́ẹ̀ lẹ́ máa sùn ṣé ní kò sẹ́nu àgọ́.

ẹ̀dẹ̀ sọ pé a ṣì wà lọ́mọdé nǹkan sálẹ̀ yẹn ń jẹ́ ká gbàdo tó dé láì sọ̀rọ̀ gidi lọ sọ ọ̀rọ̀ tó ní láì ló sọ aláti fi lákàyèsí ká sọ̀rọ̀ síbi tọ̀rọ̀ wa ṣé bẹ́ẹ̀ máa sùn o ṣé bẹ́ẹ̀ máa sùn ìyàn lẹ́ẹ̀ máa sùn. never washing. you Never was it to a home. Never was it.